Ah, nǹkan ń bẹ ẹ̀yin ènìyàn mi bó hmm, yín welcome back ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa yìí náà ni Yorùbá Nation ni o still on the matter no retreat no surrender hmm, hmm. nǹkan ń bẹ ọ̀rọ̀ tí mo fi wọlé yìí hmm, òun ló bí ìròyìn ìròyìn ló bí ọ̀rọ̀ tí mo fi wọlé yìí o hmm. ẹ̀yin ènìyàn mi níbikíbi tẹ́ ẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi etí tẹ́ ẹ fi ń gbọ́ mi kò ní di bákan náà ojú tẹ́ ẹ fi ń rí wa kò ní fọ́ ẹ̀yin la ó máa wá bá àwa náà la ó máa wá nítorí pé ikú kò ní wá gbéṣe o hmm. níbikíbi tẹ́ bá wà ẹ jáde kẹ́ ẹ tún wá gbọ́ ìròyìn ìyàlẹ́nu kan o ìròyìn kan mà ṣẹlẹ̀ ló balẹ̀ jù sí iwájú mi báyìí ìròyìn tó jẹ́ wípé ó ń tú àṣírí ni ẹ wá gbọ́ o ẹ̀yin ènìyàn mi ẹ tara ṣàṣà kẹ́ ẹ wá gbọ́ àwọn ọlọ́pàá ti jáde o wọ́n ti tú àṣírí tí ẹnikẹ́ni kò mọ̀ nípa àwọn ajínigbé in Nigeria hmm. àwọn agbófinró ti jáde wọ́n ti tú àṣírí tí àwọn ará ìlú kò mọ̀ nípa àwọn ajínigbé lórílẹ̀‐èdè Nàìjíríà. Hmm nígbà tá à ń sọ fún yín wípé àwọn kidnapper <laughs> wọn ò mú ṣeréṣeré fún nàìjíríà o wọn ń para o kódà wọn ò smile ojú ajá wọn ń ṣẹ̀jẹ̀ ẹni rọ́là ń pa kò sí nǹkan kan hmm. bẹ́ẹ̀ ṣe sọ pé nàláì nàláì ló bá dé fi lẹ́ fi ojoojúmọ́ ṣe ìbàjẹ́ gbogbo ẹ̀yin ọmọ ènìyàn gbogbo ẹ̀yin ilẹ̀ yorùbá àsìkò tó jẹ́ kẹ́ ẹ gbárùkù ti ayé yìí ìgbà yẹn lẹ́ ń fojoojúmọ́ ṣe ìbàjẹ́ ìgbà yẹn lẹ́ ń fi ojoojúmọ́ ṣe àtẹnujẹ ìgbà yẹn lẹ́ ń fi ojoojúmọ́ wà nídìí màdàrú bẹ́ẹ̀ ni dẹ̀ ṣe ń ṣe gbogbo eléyìí ṣé ní àwọn ajínigbé wọ́n lo ọgbọ́n wọ́n tún ti ń ṣe kí wọ́n upgrade bẹ́ẹ̀ ni wọ́n upgrade wọ́n plan wọ́n ṣe ètò tí wọ́n tún fi máa lọ sí next level. Hmm, hmm gbogbo ìgbà tó jẹ́ kí káwa gan máa ṣe ìtẹ̀síwájú kí lè gbogbo wọn ṣe à ń lé ẹ àtẹnujẹ òní jẹ́ agbọ́ràn bàdẹ̀ ṣe é ṣe gbogbo ìwà burúkú yìí bẹ́ẹ̀ làwọn ajínigbé yìí wọ́n ṣe kí ni wọ́n fojoojúmọ́ gba lẹ́tọ̀ hmm. ẹ̀yin èèyàn mi àwọn ajínigbé àwọn wọ́n fi ojoojúmọ́ ṣe kí ni wọ́n fi ń wọ ìlú sí ẹ jáde kẹ́ ẹ wá gbọ́ ọ̀nà mìíràn ẹ gbọ́ àṣírí tí ó tún ṣẹlẹ̀ báyìí o gbogbo àwọn ọmọ yorùbá hmm, mo ti ẹ̀ fẹ́ béèrè béèrè gan ẹ jọ mo fẹ́ béèrè lọ́wọ́ gbogbo àwọn ọmọ yorùbá pé lẹ́ẹ̀fù wo làwọn upgrade ara wa sí àfi lẹ́ẹ̀fù ẹjọ́ wẹ́wẹ́ lẹ́ẹ̀fù èké lẹ́ẹ̀fù gbẹ́ ìsọ yìí lẹ́ẹ̀fù àtẹnujẹ lẹ́ẹ̀fù ṣọṣọṣọ làwọn upgrade ara wa sí gbogbo táìmù táwa dẹ̀ ń ṣe yìí wọ́n upgrade wọ́n tún mú another tactics wọ́n tún gbé àwọn ọpọlọ mìíràn jáde wá o hmm, ẹ wá wò ó ẹ jáde kí ẹ wá gbọ́ new level tó tún gbé jáde yìí kódà wọ́n fúnra wọn ní support débi pé wọ́n tún fúnra wọn ní backup hmm, òun ló fi dàbí wípé tí ẹ bá gbọ́ ọ̀rọ̀ kan wípé pẹ́pẹ́ sí o wọ́n ń jí ni gbé lẹ́ni wọ́n ń jí ni gbé lọ́la tí ẹ bá gbọ́ pé ẹ jẹ́ kí n sáré fún yín ní ọpọlọ kan ṣẹ́rí ẹ lọ watch tẹ́ ẹ bá gbọ́ ní ìlú kan wípé wọ́n ń pariwo wípé ẹ pẹ́pẹ́ sí o wọ́n ń jalè ní ìlú kan ni o tàbí wọ́n ń jalè ní ibì kan tí ọwọ́ wá tẹ àwọn olè yìí hmm, tí àwọn ọlọ́pàá gàgà gbé e síta tí ó jẹ́ pé gbogbo ojú ló ti rí hmm, gbogbo ayé ti gbọ́ tí wọ́n sì ti mọ orúkọ àdúgbò tí wọ́n ti jalè yìí ẹ lọ watch àwọn àdúgbò yẹn ò tún sinmi mọ́ yes àṣírí ni o ẹ lọ watch àwọn àdúgbò yẹn wọn ò ní sinmi mọ́ nítorí another set of àwọn olè wọ́n máa tún wọbẹ̀ àwọn another set ajínigbé wọ́n á tún wọbẹ̀ wọ́n á tún ṣe ọṣẹ́ níbi yẹn àwọn another set of àwọn olè wọ́n á tún gbéra wọ́n á tún ṣọṣẹ́ ń bẹ̀ débi wípé àwọn a máa sọ ìlú yẹn di roster bí kan ṣe ń wá nìkan ṣe ń lọ why nítorí pọ́n mọ̀ pé ìlú yẹn ti cast bẹ̀ wọ́n need láti máa lo orúkọ tó ti cast yẹn ẹ̀yin ènìyàn mi hmm, ẹ wá gbọ́ hmm, ọ̀gá ọlọ́pàá kan ló announce òun ló fún wa ní update hmm. lẹ́nìí ẹ gbọ́ ọ̀gá ọlọ́pàá yìí sọ̀rọ̀ ó ní kidnappers now they have POS machine kidnappers they have POS machine ẹ gbọ́ kidnapper gan ti ń gbé POS kiri o kẹ́yìn ẹ má lọ rò bí ẹ̀yin nìkan ni o. Hmm wọ́n mú àwọn àwọn ajínigbé kan ní dàdàrà dàdàndógò ìyẹn ní dàdàndógò forest ní ìkúyèrè ìkúyèrè forest hmm. wọ́n gba ransom lọ́wọ́ wọn ìyẹn owó àwọn ransom tí wọ́n bá lọ́wọ́ wọn wọ́n gbà á ní ọwọ́ àwọn arábì kódà ìyẹn nìkan kan tún wá kọ́ ṣe ni wọ́n máa ń kódà àdáńdá ọpọlọ tó máa ń lò ní pé ṣe ni wọ́n máa tún wọ aṣọ ọlọ́pàá kò sí ẹni tó mọ ibi tí wọ́n ti rí aṣọ ọlọ́pàá yìí bóyá wọ́n pa ọlọ́pàá tó laṣọ yẹn ni o bóyá lára àwọn ọlọ́pàá yẹn lọ́jọ́ ń dì ní o ọ̀kọ̀ọ̀kan lára àwọn ọlọ́pàá yẹn ni o ṣẹ́rí wọ́n sì ń wá orúkọ tó wà lára àyà aṣọ yìí wọ́n ń wá ibi tí station ẹni yẹn wà báyìí ní àná aláàná ni ìròyìn dé wípé retired brigadier general uwemu aroit udobere was murdered for his house wọ́n pa ọ̀gbẹ́ni brigadier general yìí ní ilé rẹ̀ hmm, now but today now wọ́n ti mú ọ̀gbẹ́ni tí ó pa retired general yìí ìyẹn brigadier general yìí wọ́n ti mú àwọn tí ó ṣe ikú pa brigadier general yìí débi wípé àwọn tí wọ́n ṣekú pa yìí mẹ́rin ni wọ́n tó ṣe ti rí wọ́n ní àwọn ènìyàn tí ó pa brigadier general yìí hmm, hmm, ọwọ́ ti tẹ̀ wọ́n o wọ́n lọ pa brigadier general yìí ní ilé rẹ̀ but today now wọ́n ti mú wọn hmm, orúkọ wọn náà ni Ibrahim Rabiu Rafiu Jamal Aliyu and Muhammad wọ́n sọ wípé àwọn mẹ́rin ni wọ́n ṣe kíni ni wọ́n parapọ̀ pẹ̀lú àwọn méjì kan tí wọ́n sì wà ní orí eré tí wọn ò tí ì mú àwọn yìí ni wọ́n ṣe ikú pa brigadier general yìí tí ó jẹ́ wípé wọ́n sì pamọ́ ilé wọn ẹ̀yìn ni ẹmí ṣẹ́rí èèwọ̀ brigadier general tó wá pamọ́ lé o nígbà tí ò sí ètò ààbò nílùú mọ́ báwo lẹ ṣe expect ìgbà tí ò sí protection nílùú mọ́ a lot will be happening now that is why we said yorùbá nation la fẹ́ ìdí nìyí tá a fi sọ wípé òmìnira wa la fẹ́ ìdí nìyí tó fi jẹ́ wípé kò sí ní tó dàbí òmìnira wa ní wèrè àwọn ọ̀dọ́ Ṣèyí Mákindé máa ń pariwo let's protect kí ló protect ẹ̀yin dẹ̀ wò nígbà tí ètò ààbò ti mẹ́ ẹ ẹ bá rí bí wọ́n ṣe ń ṣe ìlú bá kọ́ ṣe ń ṣe ìlú báṣabàṣà nítorí pé mọ̀ pé kò sí ètò ààbò ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ kí àtẹ̀jíṣẹ́ yìí lọ káàkiri ẹ jẹ́ kí wọ́n mọ̀ pé yorùbá nation òun la fẹ́ ìran yorùbá ló lè ṣe ẹ wo a máa fi èyí ṣe ìdágbére nítorí pé àgbẹ̀ ò ní roko títí kó gbàgbé ilé ilé òun làbọ̀ sí mi oko ẹ̀dá so on to this channel next time my people we dey use this opportunity to tell you who's coming back Oh, dàbọ̀. thank you